السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba adẹ́dà ọba tí ó ṣe àánú ìmì àti ẹ̀yin pẹ̀lú Islam abẹ́ Allah ta'ala kó má jọ wá ní dáírà Islam láìláì àtọ̀rọ̀ ìṣẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará alé rẹ̀ tí wọ́n mọ́ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lùgbà àti àwọn tí wọ́n tẹ̀lé wọn àti gbogbo mùsùlùmí ti di ọjọ́ ẹ̀san lẹ́yìn ilé akira wa ní kíkí ti islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh báàbù fadlul àdán fadlul àdán ọlá tó ń bẹ fún àlè àdán àdán ìtẹ́ǹpẹ̀ ní àdán ni ìrun ọlá tó ń bẹ fún ẹ̀rí pé ìmáàmù wa An-Nawawi rahimahullah rahmatan wasi'a ohun tó àwọn báàbù ẹ̀ orí orí ìsọ̀rí ìsọ̀rí ọ̀rọ̀ rẹ̀ ó ń tó lẹ́sẹẹsẹ ni ẹ̀rí pé gbà tó sọ̀rọ̀ àlò àlátán ṣe hàn pé ta bá ṣàlò àlátán kí ló kù ta máa ṣe ta ṣàlò àlátán kí ló kàn a lọ kírun àwa ní kírun àfi jẹ́ kọ́kọ́ kan kan náà wọ́n ni wọ́n pè ìrun àdán ẹ̀rí pé jẹ́ pé ohun tó tẹ̀lé ohun tó mú tó fi tẹ̀lé ṣíṣe yẹn òun náà ni irun pípé o náà ni irun pípé kò mú àyà wá ṣùgbọ́n mú wá níbi pípé àdìsí àkọ́kọ́ tó mú wá tí wọ́n ti kà nígbà tèmi ò rí ní mọ́ṣáláṣí òun náà ti bẹ̀rẹ̀ àdìsí Abu Huraira radiyallahu tó sọ pé ńlá Muhammad sallallahu alayhi wa alihi ó sọ báyìí pé لو يعلم الناس ما في النداء وصف الأول ìbá ṣe kí àwọn èèyàn mọ̀ tó ń bẹ nínú irun pípè àti sáà ìmọ̀ tò sí sáàfù alákọ̀ọ́kọ́ ni láì pé wọ́n mọ̀ in tó ń bẹ nínú kíni irun pípè ìtumọ̀ mímọ̀ tó ń bẹ nínú irun pípè ni pé mímọ̀ ọlá àjùlọ àti àwọn ẹ̀san bàǹtàbàǹtà àwọn ẹ̀san ńláńlá tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run fún ìrun pípè àti sáfù wájú pẹ̀lú ìtumọ̀ pé mímọ́ tòsí sáfù wájú ni fúnmọ̀ lámìyẹ jídù àwọn èèyàn wọ́n wá lẹ́yìn náà wọ́n wá rí pé kò ní ṣeé ṣe fáwọn láti rírun pè oníṣẹ́ṣe gíní oníṣẹ́ṣe fún àwọn láti rírun pè ìlà bẹ́ẹ̀ sì ni oníṣẹ́ṣe fáwọn láti rí sáàfù wájú tòsí ìlà ayẹ̀sàhìm àlẹ́ àyàfi tí wọ́n dìbò sí ìyẹn ni pé kí wọ́n mú adé ìyẹn ni pé kí wọ́n sọ kí ilé ìyẹn ni pé kí wọ́n dìbò kí ni ìtumọ̀ rẹ̀ ni pé ó yá o àwa sáfù wájú kò lè gbà ju èèyàn fún àpẹẹrẹ ni o kò lè gbà ju ọgbọ̀n èèyàn lọ ṣùgbọ́n àwa àádọ́rin la fẹ́ tò lówù wákàwà sáfù wájú sáfù wájú ò lè gbà ju 30 èèyàn lọ àwọn 70 ló dẹ̀wù sí wà sáfù wájú tó táà ṣe ni pé a kọ tò sí sáfù wájú tàbí kákànkọ sáfù wájú tàbí sáfù alákọ̀ọ́kọ́ gbogbo sáfù alákọ̀ọ́kọ́ á kọ ọgbọ̀n sínú ìwé pélébé pélébé sáfù àkọ́kọ́ sáfù àkọ́kọ́ sáfù àkọ́kọ́ àwọ̀ ara àwọn ìyókù akànkọ rárá rárá rárá tàbí kákọ bẹ́ẹ̀ ni rárá bẹ́ẹ̀ ni rárá ẹ má fi mú bẹ́ẹ̀ ni lọ sáfù àkọ́kọ́ ni àwọ̀ ara àwọ̀ àdálẹ̀ á sì ní ọ̀nà kíni àádọ́rin 70 àwọn èèyàn tó fẹ́ sáfù ẹni tó bá ti wá mú bẹ́ẹ̀ ni tàbí mọ́sáfù àkọ́kọ́ òun lọ tò síbẹ̀ àwọn ìyókù tí ò bá ti mú tó bá ti yẹ ti ẹwù tí ló mú òun àtọ̀ tó ẹgbẹ́ àmọ́ ọlá àjùlọ tó ń bẹ̀ẹ̀bẹ̀ ni bàbá ṣe máa dìbò sí sáfù àkọ́kọ́ lójoojú gbogbo bàtàrà fẹ́ kírun torí pé èrò òdì pọ̀ sí sáfù àkọ́kọ́ lọ bẹ́ẹ̀ náà nìrun pípè bẹ́ẹ̀ làbá ṣe máa jà sí pé afẹ́ jẹ mọ́ ìjọ́gbẹ̀ ní mọ́ abdin làdání èmi ni màá pèrún èmi ni màá pèrún rá áókè bóyá ti pè lánàá ò lè bá pè lónìí ìwọ pè níjẹta bẹ́ẹ̀ láṣẹ máa yọ rárá o ọlọ́run àná ti lọ òye ló tún kù ọ̀nà ọ̀dá àtún àdìbò sí bẹ́yìn tó ẹ̀pá àmọ́ ni ànábì ni tó mọ́ lámìyà jíjù táwárí ṣe ilẹ̀ ayẹyẹ àbámọ́ dìbò lastahamu àlè tẹ́kẹ́ kò sọ́gbọ́n kan tàà bẹ́ ẹja pé ilá ayẹ̀sẹ̀hímù àlè àyàfi ká dìbò láti ráyè dé sáàmù wájú tàbí láti ráyè pèrú ànádìí lastahamu àlè sọlọ́lá àlè ọ̀sán àwọn Yorùbá ti mọ̀ ìdìbò nítorí ẹ̀ tí wọ́n bá mọ̀ ẹ́sì ni pé ọ̀rọ̀ táwọn ẹbí sọ òdodo ni kí ló dé tà ń dìbò ní ìsìn abẹ́ lọ sẹ́nẹ̀tì rẹ̀ torí páwọn tí wọ́n fẹ́ ti mọ kí ni tó ṣe kí ni o tó wà ń bẹ́ẹ̀ ẹlọ́dì ìgbà kan tí mo káńsílọ̀ lágbára yẹ́jẹ̀ tún pàṣẹ ẹ̀ ní àsìkò wọ́n máa fáwọn ìyàwó káńsílọ̀ ní ṣé fifty thousand naira kan lóṣooṣù àwọn ìyàwó káńsílọ̀ so gbogbo obìnrin ló ń ti ọkọ ẹ̀ pé àwọn náà jẹ́ káńsílọ̀ gbọ́dọ̀ gbá wọn èrò ti mọ̀ pé a yọ fóun náà tó bá jẹ́ ìyàwó káńsílọ̀ wàlọ̀yà àlàmúnà máa fi fàájì rí ìbáṣepé wọ́n máa tó ń bẹ nínú dídájí lọ sí mọ́ṣáláṣí ni fúnrun tàbí ní títí tèdè lọ mọ́ṣáláṣí àtàhàjìr bí máa ná àtàbíkírù ìlà sọ́lá téèyàn jí téèyàn tètè jí lọ mọ́ṣáláṣí tó á pé wọ́n mọ̀ ni ẹ́ làtàbákú bàbá yẹn aago márùn-ún aago márùn-ún àbọ̀ yóò dì máa lọ mọ́ṣáláṣí jẹ́ kéèmì tètè máa lọ láago márùn-ún kọjá àṣẹ́bí náà ìdógún mo fẹ́ ṣáájú bàbá yẹn lónìí bàbá yẹn pé ah ẹ ti dé mọ́ṣáláṣí nu bẹ́ẹ̀ ni yóò ti fi sọ́kàn ọ̀la aago márùn-ún lòun ó jù wá mọ́ṣáláṣí last gẹ́gẹ́ bá nàbí ṣe sọ last bàbá kú ilé àwọn Yorùbá yìí máa ìgbàgbàgbà yẹn tó wọ́n bá máa ṣe ìdíje lórí ẹ̀sẹ̀ ìdúnnù àkọ́dé mọ́ṣáláṣì wọ́lọ́ ya'lamuna ma fil atamati was subh táwọn èèyàn bá mọ ọlá jùlọ oore ẹ̀san ńlá tí ń bẹ nínú ìrun alẹ́ àti ìrun àárọ̀ ni la àtàwò húnmà àwọn èèyàn bá sì máa lọ kírun méjèèjì yẹn ní mọ́ṣáláṣí wà láwọ́ habuwan kódà tó tilẹ̀ jẹ́ pé wọ́n rà kò rí tó bá rẹ̀ wọ́n tí wọn lágbára rárá pẹ́ẹ́kẹ́ fífà ni wọ́n mọ̀ fà ńlẹ̀ yẹn tí wọ́n mọ̀ rákòrò àwọn èèyàn sì rákò níbẹ̀ gẹ́gẹ́ gbogbo wa náà ń ṣe máa ń mọ̀ àwọn orí kan bá dé níta ní bùkátà sí bí owó wọ́n bá ní wọ́n ń pín owó ń bẹ̀ yẹn o òbí àní ìdí pé wọ́n ń pín owó a máa ń rí tí wọ́n bá ti ṣe ní pátí meeting world

ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lè yọ eyín ẹ̀yìn ara mi mẹ́mọ́ bínú pé ah, àdúgbò ló ṣe rí gbogbo world last election mo rí àwọn mọ́tò bíi castor tí wọ́n kàn fi kó àwọn ráìsì kéékèèké báyìí àtàwọn magi magi àti tẹ̀bá rí èrò mo mo fi dé àjọ wá àjọ wá àkókò mo bu àwọn yẹn àwọn macaroni eh, indomie nǹkankan tí a kàn kó síbẹ̀ èrò wọ́n wò pé <laughs> ọ̀rọ̀ tánà bí sọ yóò gbogbo ọ̀rọ̀ ni a ń fojú wá ó dàbí àsìkò ààwẹ̀ tàbá ń sọ̀rọ̀ nípa zakatuli pé oúnjẹ ní kàbíyọ́ kìí ṣe owó ẹlòmí e mọ́ púrọ́ tanra yín jẹ báyìí kí ló dé ordinary one bag of rice wọ́n gbé sí wọ́ọ̀dù táwọn èèyàn lọ fẹ́ lu chairman party ní wọ́ọ̀dù pé rice yẹn ó dágbé sílé tán bá pín rice yẹn kò lọ rọ́bà kan ò ní kan o wọ́n dẹ̀ ṣàfi rice yẹn gbúrúgbúrú wọ́n lè dá gbogbo ẹ̀ nù ọlọ́run ṣàánú wa <laughs> bá mọ̀ bá ń jà sí rice yẹn pàǹjà sí owó tí wọ́n pín sí wọ́ọ̀dù nígbà primary election nígbà election wọ̀nyẹn torí ọ̀rọ̀ òṣèlú ló tètè yé wa báyìí ní ìsìn kódà táwọn èèyàn ń sàtìra wọn hmm? tó bá jẹ́ tààmọ́lá tó wà nínú ìnurun pípé ìmọ̀ wà ní sáfù alákọ̀ọ́kọ́ ìmọ̀ tètè jímọ́ wá mọ́ṣáláṣí ìmọ̀ kírun alẹ́ àti ìran àárọ̀ ìsọ̀látù ìṣáì àti ṣubú ní mọ́ọ̀sì á rọ́ọ̀ṣì á ṣe wàhálà lórí rẹ̀ á ṣàlápá ń tètè á figagbága á sáré èje á dìbò sí ju bá ṣe ń ṣe tòṣèlú ayé yìí lọ hmm? ẹ̀wọ̀ owó àwọn èèyàn ṣe máa ẹ̀jì ara wọn áwọ̀ oríṣiríṣi ọgbọ́n wọ́n bá ti ṣe kọ́kọ́ smith kan wá tún ṣe ní ìpadà èyí tẹ́jọ sọ́ńbì níbi òṣèlú pé báyìí lẹ́jì fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe ń kúrò àwọn míì tó ti mítì pé báyìí tún ni o kò sí ìdíjú pé wọ́n fẹ́ ṣe kí ni àwọn fẹ́ bọ́ sáàyè yẹn wọ́n fẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ sáàbò bá ti jẹ́ ṣùgbọ́n torí pé ànábìwá ti ṣẹ̀ríà kò ní máa sí kọ́kọ́ sí pé àwé tó bá ti dé mọ́ṣáláṣí kódà ní mọ́kà ní mọ̀dínà kí mọ́ ìsànkú rẹ̀ wá ní mọ́ṣáláṣí ànábì ẹni tí ó jókòó sáà ń wájú òun ó múra o mo gbọ́ lẹ́nu àwọn tó ń tó ti gbé ibẹ̀ dáadáa tí wọ́n tẹ̀sí tó ń gbé bẹ̀ báyìí pé àwọn bàbá kan wà tí wọ́n ti dàgbà tí wọ́n wò páwọn ò ní tètè débẹ̀ wọ́n máa ń sanwó fún èèyàn tí ó lọ bá wọn jókòó síbẹ̀ ṣáájú káwọn tó dé wọ́n ti sanwó fún pé bá mi jókòó sí sáfù yìí tó káwọn lè rí sáfù yẹn dé tó bá ti wá tí wọ́n bá dé á fún wọn wọ́n á sanwó ṣẹ́fún kó tètè wá bá wọn jókòó síbẹ̀ àwọn kan sì ń bẹ kò síbẹ̀ ṣe lè gbé wọn sí láṣí tíwẹ́ẹ̀tì bá wọn sá fún àkọ́kọ́ yìí gbogbo lẹ́nu àwọn brọ́dà tí wọ́n gbé tí wọ́n ka ẹ̀kọ́ ń bẹ̀ tí wọ́n tún wá ń gbé bẹ̀ tí wọ́n sì tí ìkó ń bẹ̀ náà wọ́n sọ fún mi àgbàlagbà pé bẹ́ẹ̀ ṣe wá bó ṣe wá wù kẹ́ lẹ́ẹ̀tètè jíde àwọn èèyàn máa go táwọn bàbá yẹn ń débẹ̀ wọ́n ti wá jókòó sí sáfù alákọ̀ọ́kọ́ yẹn ó ń lọ́pọ̀lọpọ̀ wa ní ìsìn nílẹ̀ Yorùbá ẹni tó kọ́kọ́ dé mọ́ṣáláṣí yóò wà lọ sí sáàbù tó kẹ́yìn yóò lọ fẹ̀yìntì subhanallah ẹ̀tùn wa máa sọ fún pé kó sún síwájú ẹlòmí òtún wa máa bínú ẹlòmí òtí ẹ̀ní sọ̀rọ̀ yóò kàn ra náwọ́ báyìí pé àfáà ìfowálẹ̀ bẹ́ẹ̀ tó tẹ́wa lọ́rùn làdáni mọ́ṣáláṣí àwọn mélòó ló jà sí tọ́nà bí ṣe sọ pé àmọ̀ dìbò sí i àmọ́ fi gagbága àwọn mélòó ló fi gagbága lórí muhabbin kí làwọn èèyàn ń dù imam imam ṣùgbọ́n muhabbin ni irun pípẹ̀ tánà bí sọ àwọn èèyàn òdú àbíbo àdúgbò mélòó lẹ́gbọ́ pé ìjà àlàdání ló fà tí wọ́n fi ti mọ́ṣáláṣí ní kààrẹ báyìí mo ṣàmọ̀ mọ́ọ̀sì bíi mélòó kan tí wọ́n ti sì látara ìjà lè mọ́mù tàbá ti lọ nú tàn tí èsè tàn tó jìnà bọ̀ èmi ò gbọ́ kankan tí wọ́n sì látara ìjà làdáni muhammed ní sí ìjọ lẹ́nu lọ́lọ́ ìgan ràlẹ̀ràlẹ̀ ọ̀rọ̀ jíjà sí lè mọ́mù ò tí ìtàn ládùúgbò kan bẹ̀ àbí ṣùgbọ́n ìjẹ́ ẹgbọ́ kí wọ́n jà sí làdáni ń bẹ̀ wọ́n jà sí sànábì wa sọ pé àìmọ̀ ẹ̀san àìmọ̀ ọlá àjùlọ tó wà níbi ìmọ̀ pẹ̀rún yẹn ni ò jẹ́ ká mọ́ rí sáwọn èèyàn ń jà sí wọ́n fa wàhálà nítorí ẹ̀ ọlọ́gbọ́n fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so adan gangan ní ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ máa sọ bí ní ìrun pípè kí ni wọ́n ń pè ní ìrun pípè kí ni ìpìlẹ̀ nígbà ayé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n dé lu Madina lànábì wa pé àwọn sàábé pé báwo láṣe máa sọ fáwọn èèyàn pásíkò ìrún tó òkàlùkù má bá wá ẹlòmí ní ṣe ká mọ́ láago gbọ́n tàbí kan bí àwọn mẹ̀sọ́rọ̀ bí wọ́n ṣe ń ṣe àwọn mi ní ṣe ká lọ mọ́ fọn fèrè gẹ́bí àwọn Yẹ̀húdí àwọn mí ní jẹ́ ká lọ mọ́ dáná tàbá ti dáná tẹ́ fi hàn tí ń rú lò kì ní ṣíláṣí tàbá ti rí èéfín tí ń rú wọ́n ti mọ̀ pé àwọn mí ní ẹjá lọ mọ́ dáná bá àwọn àbá tí wọ́n wá ní ẹ̀wọ̀n àwọn kan dábàá kẹ́ mọ́ láago bíi tàwọn nàṣárá àwọn kẹ́ mọ́ fọn fèrè ìgbà tí ó dijọ́ kejì ní ọkùnrin kan tá ń pè ní abúmà àdúrọ̀ kí ni mo porúkọ rẹ̀ abúmà àdúrọ̀ ó ní ó wá sọ fún ànábì pò ńláńlá àlá tó lá ní ìrun tá ń pè lónìí yẹn ó wá pé ẹnìkan ní pípè ẹ̀kọ́ ànábì ó wá pe Bilal bọ́nà rọ̀bá Bilal yẹn ń tẹ ohun ẹ̀ gòkè ju àwọn ìyókù lọ ànábì wá ní kí àbú máa gbúrọ̀ kó kọ́ Bilal ní tí wọ́n kọ lójú oorun yẹn ìgbà tó wá kọ òun ni ìrun tá à ń pè lónìí yẹn torí pé ohun Bilal gun òkè gbòdògbòye níbí àrífàyọ pé ẹni tí ó jẹ́ mọ̀ abin gbọ́dọ̀ jẹ́ ẹni tí ohun rẹ̀ já gaara kò gbọ́dọ̀ já kí ló lò torí pé bìláàlì ò kí ló lò ẹlẹ́ẹ̀kejì ohun rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ olóhùn hẹ́rẹ́hẹ́rẹ́ bìláàlì èṣe olóhùn hẹ́rẹ́hẹ́rẹ́ ohun ẹja gara ẹni tí ó pèrún láì lo gbohùngbohùn tàbí ń pèrún microphone speaker ohun rẹ̀ gan ti bú bí ti Bilal ohun rẹ̀ ó jágara lànàbì fi lọ́kọ́ àbúmàdúrọ̀ lọ́kọ́ Bilal nínú rẹ̀ a tún rí ìfàyọ pé a jẹ́ pé téèyàn bá nímọ̀ kan nu ṣẹ̀ríà ṣùgbọ́n nǹkan kan wà tí ò ní jẹ́ kéèyàn lè rí mọ̀ yẹn lò fúnra èèyàn ẹni tó lè lò yẹn lèèyàn ó kọ́ ẹ̀bẹ́ àbúmàdúrọ̀ ní ìsìn ànábì ní kó kọ́ Bilal sallallahu alaihi wasallam òun ló sì mọ̀ ṣùgbọ́n torí pé ohun rẹ̀ gòkè tó ti Bilal ẹni tóhun rẹ̀ gòkè yẹn ni kó kọ́ ó mójútó ó dàbí kéèyàn fẹ́ jẹ ìmáàmù wọ́n fẹ́ jẹ ìmáàmù mọ́ ẹnìkan ti wá dàgbà tó bá kéwú gan àwọn tó wà ń sá fún àkọ́kọ́ lẹ́yìn rẹ̀ gan ò nífẹ̀ẹ́ gbọ́n tí ń wí ọ̀pọ̀lọpọ̀ gbàbí kó jókòó kírun ni Hmm? ẹni tó sì lè ṣe wọ́n ní kò mọ̀rún kí dáadáa bí tiẹ̀ kó kọ́ ẹni ìyẹn lẹ́kọ̀ọ́ yẹn dáadáa kẹ́nìyàn ó lè bọ́ lálàáfíà ìkọ́lọ̀ ó ṣàánú wa nínú àwọn nǹkan inú ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ni mùsùlùmí wọ́n máa ń nípa ẹ̀sìn àwọn kan ronú pé ṣé ká lago àwọn kan ronú pé ṣé ká máa fèrè àwọn kan ronú pé ṣé ká dáná kí èéfín ẹwú mẹ́ṣe ń ṣe ronú ó yẹ káwa náà máa ronú nípa ìtẹ̀síwájú ẹ̀sìn ìrun sí pé ò tí ìdé àwọn ló ronú fúnra wọn o ọlọ́run tí ìsọ pé ẹ pè rún pé bó láti mọ̀ pé àwọn èèyàn táàfi mọ̀ mọ̀ pásìkò òrùn tó tán lè wá mọ̀ kí òrùn jẹ̀mọ́ ní mọ́ṣáláṣí wọ́n ṣe ronú ẹ̀ ìjáwà náà mọ́ ronú pa tẹ̀síwájú ẹ̀sìn àwọn èèyàn kàkàtà ronú bẹ́sìn ó ṣe lọ wájú bá ṣe wó ẹ̀sìn làá mọ́ ronú pa ẹ̀ ẹlọ gbogbo àwọn tí wọ́n máa sábà sọ̀rọ̀ pé wọ́n kówó jẹ mọ́ṣáláṣí àwọn tí ìdáwó ni bàbá ti ṣe lọ́nṣì nǹkan àbá ń ṣe kówó jọ kan mosque ẹ̀ǹtẹ́ bá ti rí tó mú bẹ́rù tó ń kọ́ alájì eh, owó ní fàárí 20,000 ó ti kọ́ alájì wa kí wúlò wọ́n promise wọ́n ṣàdéhùn 35,000 yóò ti kọ́ yóò àṣírò gbogbo ẹ̀ wọ́n rówó ń gbà ó fún òrówó ìgbà kò mọ́ ní last year nígbà tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe mọ́ṣáláṣí 750,000 naira ni wọ́n pa egbò ni wọ́n náwó ẹ̀ sí bóyá 750,000 bóyá 50 orí ẹ̀ ní ẹ̀rí gbà báyìí ẹ̀pẹ́lò míì náà máa ń sọ pé òun fún wọn lówó báyìí ni ó lè mọ́ fún wa kò gbọ́ yẹn mọ́ ẹni yẹn lọ bí èlò nìwọ́ dánjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń sábà sọ pé nǹkan ò dáhùn àwọn gan fúnra àwọn ilé ṣe nǹkan kan that's why àwọn critics àwọn bí àwọn tí wọ́n máa jẹ́ critics àwọn tí wọ́n sọ pé wọ́n máa jẹ́ alátakò ìjọba wọn yẹn àbáwọn èèyàn tí wọ́n máa sọ pé àwọn jẹ́ oníjà ajìjà ẹ̀yìn àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn wọn yẹn ẹjọ́ bá bọ́ sáàyè nǹkan àwọn gan ò lè ṣe nǹkankan ẹ fi wọ́n sí ẹnìkan náà ó lò ń jà fẹ́tọ̀ àwọn èèyàn ẹ ti fẹ̀tọ́ wọn dùn wọ́n ó yá wa máa fún wọn lẹ́tọ̀hún ẹ kò lè lọ́sẹ̀ kan tí èè fọ́n bù ó dàbí ọ̀rọ̀ kan tí mo wò ní àná ní status ẹnìkan bọ́ọ̀ kan tó ń kọrin tó jáde ń sìn sàásù àbí ni wọ́n ń pè yẹn ó wà ní àà ah, tó bá jẹ president Nigeria ìlú ó dá torí kó ń pín owó fáwọn ọmọ ọ̀dọ́ kéékèèké kan wípé yóò láàánú ṣé jẹ́ lórí nítorí kó kàn sí ọlọ́ ó dàbí ẹnìkan ní ó ń sàlàyé tó tó bá jẹ president Nigeria Nigeria ọ̀dà mọ́ ní kí ló ṣe lóhun á lọ tẹ owó bá pín owó fáwọn èèyàn ṣẹ̀rí pé ọ̀rọ̀ economy òye kò mọ̀ pé inflation ó dìí ṣọwọ́ wúlò mọ́ ń gbà tí gbogbo èèyàn mi ní 100 million wọ́n 100 million lọ́wọ́ tó bá fẹ́ ra búrẹ́dì mú ta búrẹ́dì èlò ló wà fi ra búrẹ́dì èmi ni owó ni mo ti kó sí gbogbo inú yàrá mi tó ga yìí o lè wá kówó kan wá kí n tó gbà lọ́wọ́ rẹ̀ ṣe ẹlòmíì máa wò bẹ́ẹ̀ ẹlẹ̀ ẹlòmíì ó kàn wà àwọn olórin yẹn pé wọ́n tẹ̀ jẹ́ kí wọ́n rúùn ó ṣe oṣù kan ẹ̀rí pé nàìjíríà ó dáńsìn lẹ́ǹdé òmò nǹkan kan pa ẹkọ́nọ́mì lẹ́ni tí ò mọ̀ nǹkan kan pa social media kí ló mọ̀ nípa ìjọba ṣíṣe tó hmm? kọ́lọ̀ fún alágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ tó àwọn èèyàn máa ń sọ oríṣiríṣi nǹkan bẹ́yẹn ẹlòmíì àwa kúrú tù gan a bá bọ́ síbẹ̀ á ṣe dáa jù wọ́n lọ tí wọ́n bá láwọn ẹ̀ wọ́n kọ lẹ́tà wá láti orílẹ̀-èdè míì ní ìsìn ò lè ka tí wọ́n kọ tó àníkẹ́ kà sí ọ tí wọ́n bá ti lè kà á ó mọ̀ rẹ̀ tí wọ́n bá kàkà kà sí ọ ọ̀tọ̀ ní tí wọ́n sọ ọ̀tọ̀ ní tí wọ́n kà fún ọ̀tọ̀ ní tí wọ́n tú kí ló ṣe tí wọ́n bá ní kó wá sáìn kì níkan tó fọwọ́ sí wọ́n kà kí ló mọ̀ tó fọwọ́ sí <laughs> o sì ti ta ìlú ẹni tí wọ́n sọ mẹ́ ní pé ìlú yín jẹ wá ń gbèsè o lè ti fọwọ́ sí wọ́n ní ẹ̀sán gbèsè bíbò ebó ń lẹ sáìn yí ọ̀gá àwọn ọmọ pé tó ń bẹ̀nu <laughs> ẹ̀kọ́ oríṣiríṣi àwọn èèyàn nídìí ẹmu àwọn ọ̀rọ̀ ilé ẹmu ibi ògógóró nǹkan táwọn ọ̀rọ̀ bá máa pọ̀ táwọn èèyàn máa ń sọ káàkiri tí ò rí bẹ́ẹ̀ so lọ́rọ̀ kan ìrun pípè ó ṣe pàtàkì ọlọ́run bá alékẹ́ ọlá yẹn láti kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ó ṣàlàyé fún wa nípa ìrun pípè pàtàkì ẹ̀ torí pé òun gangan ni àmì ìkọ́mọ́tù sọ́là falẹ́ àdán àlámọ́tù ti fi ájì báládé náà lẹ́lẹ́ ìgbé ìrun dúró ní èyí yòówù ìlú lórí ilẹ̀ ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní tí ànábì bá fẹ́ ja ìlú kan lógun àárọ̀ kùtùkùtù ni wọ́n lọ sí etí ìlú yẹn wọ́n wà tẹ́tí pé ṣé wọ́n pèrún bí àbí wọn ò pèrún tí wọ́n bá ti gbọ́ pé wọ́n pèrún báládùn mùsùlùmí ìlú àwọn mùsùlùmí nù wọn ò ní ja ọbẹ̀ lógun mọ́ tí mọ̀rùgbódí wá ń sìn tó wọ́n náà bá dé ìlú kan oṣù ojí aago mẹ́rin òru àbúṣájì títí títí títí ẹnìkan kan òpèrún ògbọ́ ó dùn pé ìlú yìí ṣe ìlú Islam àwọn mùsùlùmí lè máa gbébẹ̀wò ṣùgbọ́n kìí ṣe ìlú ẹ̀sìn kéèyàn wá bí ó ṣe kú ọmọ ìlú bá mu àbí bó ṣe fi ìrun gangan gbígbé dúró lọ́lẹ̀ ńbẹ̀ ọlọ́run sọ ọ́nà suratul Qalam

wọ́n fẹ́ ṣe o ṣùgbọ́n ọ̀pá ẹ̀yìn wọn ó ti di kíni yóò ti di igi ẹyọ kan gbogbo ààyè tó ń ṣẹ́ tó ń ṣẹ́ yẹn ò ní lè ṣẹ́ mọ́ yóò wá dúró yóò kàn di egungun ẹyọ kan ni ọ̀wọ́ àwọn tó ń kírun láyé ni wọ́n ṣe kíni ò ní wọ́n forí balẹ̀ kọ́ọ̀ṣì àtàn àbùsọ́rù ń tàrí àkùhùn bílà ìrẹ̀wẹ̀sí ó bá ojú yẹ̀yẹ́ ó fọ́ bò wọ́n ìyẹn ni pé ìyẹpẹrẹ yóò bò wọ́n dárú jọ́nà ọlọ́wà ni wà kọ́dí tù yùdí àwọn ilà sùjù bẹ́ẹ̀ sì ni ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọ́n wà láyé kó tó di páyé parẹ́ o a ti pè wọ́n lọ síbi máa forí balẹ̀ fọ́lọ́hun wà umsali mohan lẹ́ni tó lálàáfíà tí ò sí tó ń ṣe wọ́n tẹ́yìn náà bá ń bọ̀ mọ́ṣáláṣí ẹ máa wo wulé àwọn olóògógóró yẹn ti ṣáájú yín dé mọ́ṣáláṣí tiwọn tẹ́yìn tó máa bọ̀ sí mọ́ṣáláṣí tọ́lọ́hun kí ni tí wọ́n bá sọ pé nìkan jẹ́ masjid alimọ̀kánù láti yusjadu fi ì àyè táà tí ń forí balẹ̀ fọ́lọ́run àwọn náà àyè táà tí ń forí balẹ̀ fún kí nìyẹn ògógóró wọ́n ẹ ṣáájú wọ́n ó ṣáájú yín débẹ̀ so ọlọ́wọ́ ni a ti pè wọ́n tí wọ́n wá forí balẹ̀ láyé kéré pé à ń ṣe wá àti kiri pípè tá ń pè wọn láyé pé tí wọ́n wá forí balẹ̀ ni ìrun tá ń pè àti kọ́mọ̀ tá ń ṣe mọ́ṣáláṣí wọ́n ṣe ń gbọ́ bá ń pè ìrun yẹn ó ti di hujjatun alayhim ó ti di ẹ̀rí takò wọ́n níjọ́ gbèǹde àwọn àfáà ní ìsọ fún wa pé ká kírun ẹgbọ́run títí àbẹ́ ẹ̀gbọ́ àwọn gbọ́ ǹjẹ́ dáhùn àwọn ò dáhùn ní parí ìdáhùn ilá sujud wà ó ń sàálìmùn lálàáfíà ń gbànà so n ló fi jẹ́ pé yóò máa jẹ́ ẹ̀rí tako ìlú mùsùlùmí náà táwọn náà ò pèrún bẹ̀ oná fi sọ pé ìrun pípè fardun kìfáyàtùn ọ̀ranyàn gbogbogbò ní fúnlú tí mùsùlùmí bá wà kí wọ́n pèrún ìdàsọ́ ọmọ bí ìbá sàkọ̀tọ́ ánìbàtìn ṣùgbọ́n táwọn kan bá ti lè pèrún yẹn kìí ṣọ̀rọ̀ yẹn lórí gbogbo wa mọ́ láti pèrún ó ti bọ́ nìyẹn ṣùgbọ́n tí wọn ò bá yẹ pèrún pẹ́kẹ́ ní ìlú kan gbogbo mùsùlùmí ìlú lẹ́lẹ́ṣẹ̀ pátápátá so ló yẹ pé ọ̀rọ̀ ẹ̀rùn pípè kìí ṣe bá fi ń ṣeré o wọn ò gbọ́dọ̀ jà títí tí mo sí lájú pé kò sẹ́ni tí ó pèrún ní ìlàárọ̀ yìí

tí mi ò sọ sí twenty mo bá ṣe ń tẹ̀lé àwọn náà kò fún ní ọ̀nà mi jù wà láìkò tí kọ́lọ̀ jẹ́ kó tún pọ̀ sí o àlàáfíà ní kẹ́mọ́ tọrọ fún mi lọ́n ṣàlẹ̀ àti làkàlù àti mọ̀ ókè gbà sáà àṣùrọ̀ eh, òní ni wàn òní ni wàn náà ni wàn kí ló ní ìjẹ́ báyìí òní ni sátidé àní sátidé wàn ti Muharram ni o òní ni wàn Saturday Sunday 2 Monday 3 àbí Tuesday 4 Friday and eh, Wednesday 5 Thursday 6 Friday 7 Eh, Saturday eight Sunday ajẹ́ pé ọjọ́ Sunday yẹn àwẹ̀ wà Tásúà ọjọ́ kẹsàn-án wà Àṣúrà àti ọjọ́ kẹwàá yóò máa jẹ́ Monday Sunday and Monday ní àwẹ̀ yẹn sánàbí sọ sọ́lọ́lọ́ Sunday and Monday ní ó jẹ́ bá ṣe jọ káyìn náà yes sir ni ó kí àgbè lánàá náà ní kí ni àwẹ̀ ò ní àtọ̀ ńlá ah. hmm, òní ni ọjọ́ àkọ́kọ́ ní oṣù Muharram kò kankan ní súnnà tó wà lọ́jọ́ àkọ́kọ́ kò sí ọjọ́ kẹsàn àti ọjọ́ kẹwàá ni kódà gan ọjọ́ kẹwàá gangan ni kọ́kọ́ gbà torí pé ńgbà tí ànábì dé lu Madina sallallahu alaihi wasallam àwọn Yẹhudi ti dé Madina tẹ́lẹ̀ náà wọ́n gbé bẹ̀ pẹ̀lú àwọn lárúbáwá àwọn ìran Aus àti Khazraj ní lárúbáwá tó wà nílùú Madina àwọn ló wá ran ànábì lọ́wọ́ tí wọ́n rán ṣe torí wọ́n máa ń ṣe ájì lọ́dọọdún látàrí ànábì Ibrahim ó tilẹ̀ yẹ pé ńgbà tí Ismail ti kú tán tó yá tí amúrùgbónù lọ háyì lọ sílẹ̀ pàṣẹ àtógbó ṣàwọnú kàábà wọ́n ń ṣe áàjì yẹn ṣùgbọ́n wọ́n fọ ẹbọ kún lọ́pọ̀lọpọ̀ wá ń bí náà tí ò yé wa pé ṣìbó ṣàwọnú kàábà yẹn kò sí ń bẹ̀ tẹ́lẹ̀ àwọn òṣà yẹn lọ́lọ́run bí wípé Eh, innal khamra wal maisir wal ansab wal aslam rijzun min amali shaitan fajitanibu àwọn ansab àwọn òkúta tí àwọn èèyàn máa ń ta epo sí àti tí wọ́n máa ń ta ẹ̀jẹ̀ sí tí wọ́n kó tàlepè lójúbọ tó yí kàábà po ànábì ní ọlọ́run sọ fánàbì pé gbogbo ẹ̀rí kó dànù rò pé torí pé kò sí ń bẹ̀ nípìnlẹ̀ torí pé mọ́kà gangan ni báládì tawhid ìlú mọ́lọ́n lọ́kan ẹnìkankan òṣẹ́ bọ́m̀bẹ̀ rí iná awàlà báyìí wúdé àlìmẹ́ẹ̀sì lálàdí ibi bákà àkọ́kọ́ létà ti nílẹ̀ lórí ilẹ̀ kà tí wọ́n ti ń sin lọ́ọ̀ ní kàábà àwọn àfáà sọ pé ádámọ̀ nígbà tó dé ilé ayé tó fẹ́ sin lọ́ọ̀ kàábà yẹn ni first point ibẹ̀ ló kọ́ mọ́ṣáláṣí títí ti ń sin lọ́ọ̀ wàkẹ́yìfà lá kò ṣe ní rí bẹ́ẹ̀ mọ́ṣáláṣí kan wà ní ibi tí ó jìnà sí jàmọ́rọ̀ ibi tá a fi máa ń sọ òkò jẹ́ pẹ̀lú àṣìta nìyẹn nínú iṣẹ́ ájì ni o mọ́ṣáláṣí masjidu al-Khayf masjidu Muhammad sallallahu alaihi wasallam sọ pé àwọn ànábì ọlọ́run bí àádọ́rin 70 ni wọ́n ti sin lọ́ọ̀ náà ti wá tó dé 70 ànábì ọlọ́run ó bẹ̀rẹ̀ pé wọ́n ti wá ń ṣiṣẹ́ ájì gbogbo àwọn ànábì ọlọ́run náà ti ń wá lẹ́yìn ànábì Ibrahim ni wọ́n wá ń ṣiṣẹ́ ájì nítẹ̀lé tí bàbá wọn àkọ́kọ́ ń ṣe mọ́rùkódíyé ìgbà tó yá níbẹ̀ dahoro tí ò sẹ́nì kankan tí ń wá bẹ̀ mọ́ lọ́lọ́bí ní kí Ibrahim kó mú ìyàwó rẹ̀ Hajar àti ọmọ rẹ̀ Ismail kó lọ fi wọ́n sí ọ̀gbun yẹn ẹ́rì pé ó títí dòní

ó ṣe wá lè fi nǹkan mi ṣọ́mọ ara ẹ̀ ní oṣù Ògún nínú àrọ ọmọdé ọmọ Ádámọ̀ ni Ṣàngó nínú àwọn ọmọ àrọ ọmọdé ọmọ rẹ̀ ni Buddha ti Gautama Buddha òṣà wọn ní àwọn èrè Buddha Buddha èèyàn ni Confucius tí ó ládámọ̀ fẹ́ sì ní àwọn ọmọ tó bí bíbí táwọn ọmọ ọmọ rẹ̀ ní àbíṣà ìtọ́nù èṣù ládámọ̀ ó forí balẹ̀ fún ẹni tó mọ̀ pé ọ̀táwọn ni tó jẹ́ kọ́ òkú òun ọgbà àlìjẹ́ náà ṣọ́ ọmọ kankan mi mọ̀rùkú ti yé so ohun tí mo ń ṣàlàyé ń bẹ̀ ni pé òun ni wọ́n lọ dá padà ń bẹ̀ yẹn so mọ́kà yẹn ibi tó mọ́ ni kò sí ẹbọ kankan ń bẹ̀ lẹ́rìí pé tó fi dùn nínú àwọn máa ń pè rún ń bẹ̀ ni àmìnidá ni mo bóyá ọ̀rọ̀ mi yé so nígbà tí ànábì wá dé lu Madina àwọn Arábù yẹn Aws àti Khazraj níbi tí mo ti lọ yà lọ nìyẹn o àwọn yẹn wá wá sí mọ́kà kó tó di pé ànábì dé Madina àwọn náà wá ṣe hajj ànábìlẹ̀ mọ́ lọ ń pèpè ní áàjì lọ́dọọdún gbà táwọn ará mọ́kà ò gbọ́ tiẹ̀ tí àwọn ará ní ibòmí ìsìn bá wá wọn yóò ní kúlú lá ìlàhà illallah tuflihu pé kò sẹ́nìkan tí jọsìn tọ́ sí lódodo àti Allah ọlọ́run kẹ́ẹ̀jèrè àwọn èèyàn wá gbọ́ àwọn ìpín wá gbà fánàbí wọn á ní kánàbí ìmọ̀ ọ̀bọ̀ àwọn òfin láàyè kó ráyè ìṣẹ̀sìn yẹn nílùú Madina bàbá ànábì dé wá báwọn yẹ̀wúdí tí wọ́n ń gbá àwẹ̀ ní ọjọ́ kẹwàá oṣù tá a wà yìí tá à ń pè ní muharram torí pé kò sí tó ń jẹ́ january february nígbà ayé ànábì sallallahu alaihi wa sallam oṣù january february ẹ̀ lè rí inú bíbélì láti òkè délẹ̀ àwọn kírísítẹ́nì ẹ̀yin muslim ẹ̀ ní déètì ẹ̀ christmas ti wá mọ̀ pé december twenty five ẹ kàn béèrè lọ́wọ́ wọn pé ẹ fi december ẹ má wulẹ̀ sọ 25 December gbólóhùn ẹnu bíbélì mú jáde kò sí Muharram sọ́fàrò oṣù ojú ọ̀run inú ti wà ti pẹ́ so ìgbà tó mẹ́bí wá débé wọn kí ló dé tẹ̀ ń gbàwẹ̀ níjọ́ kẹwàá wọ́n ní ọjọ́ náà ni Ọlọ́run ọba fún Musa ní ìjẹjà ìṣẹ́gun lórí Fìràáùn yẹn ọjọ́ náà ni Ọlọ́run la Musa lọ́wọ́ ta ni lọ́wọ́ fèrè ọ̀hún àwọn wá yọ ìyẹn ọjọ́ yẹn sọ́tọ̀ ànábì awa alálẹ́tọ̀ sáwẹ̀ gangan torí pé gan tẹ̀lé Mùsá mọ́ ìjẹnu yín lókù tẹ̀ǹtẹ̀lé àwa gangan lọmọ lẹ́yìn Mùsá nígbà náà àwẹ̀ yẹn wá di ọ̀ranyàn àwẹ̀ ọjọ́ kẹwàá yẹn ọ̀ranyàn ni kó tó di pé Ramadan dé ìgbà tí àwẹ̀ Ramadan dé ni kò wá jẹ́ ọ̀ranyàn mọ́ tí Ramadan wá jẹ́ kí ni ọdún wá jáde láyé ànábì wa sọ pé tí ọlọ́run bá ṣọ́ ẹ̀mí níbi ọdún tó ń bọ̀ màá gba ọjọ́ kẹsàn-án kún àwẹ̀ ọjọ́ kẹwàá tí mo máa ń gbà yìí kí nìdí ó fẹ́ kó fi yàtọ̀ sí tàwọn yẹ̀wúdí torí pé ọlọ́run bínú sí wọn ká mọ̀mọ́ kọ́ ṣe wọn so ló fi sọ pé òun ó fọjọ́ kẹsàn-án sí àmánà bí ọdún yẹn ló jáde láyé kù lọ́dún tí ń bọ̀ so ńlá bí wọ́n ń sọ náà sí nígbà táwọn ẹni tó ti sọ yẹn àwa náà mọ̀ gba ọjọ́ kẹsàn àti ọjọ́ kẹwàá apá kan náà àfà wá ṣàlàyé tó bá ọjọ́ kẹsàn bọ bọ́ mọ́ wa lọ́wọ́ á jẹ́ kẹwàá àti kíni ọjọ́ kọkànlá wọ́n fà yẹn yọ látara pé ìdí tànà bí ti sọ bẹ́ẹ̀ ni pé ó fẹ́ fi yàtọ̀ sáwọn tó jẹ́ pé ọjọ́ kẹwàá nìkan ni wọ́n ń gbà sọ ọjọ́ pé ṣe rí so ọjọ́ kẹsàn àti ọjọ́ kẹwàá jọ kà ní ìsìn tí àbáṣà ṣìṣẹ́ ńgbà tá a o yóò jẹ́ sunday tí ń bọ̀ yìí àti ọjọ́ monday monday ẹ̀gbẹ́ ni ọjọ́ kẹwàá wallahu a'lam. kéèyàn fọkàn sí ni o bẹ́ẹ̀ ọjọ́ yẹn bẹ́ẹ̀ ni. Mm. Eh, kò tí ẹ dédé ayé àtijọ́ sọ pé sunday nínà kí ló ní saturday that is one ó yá máa pe sunday last saturday máa pe ọjọ́ saturday one <laughs> sunday pe sunday two three four five six seven eight Sunday nine Monday ten so ọjọ́ Sunday àti Monday ni pẹ̀lú ògbò Ọlọ́run kọ́lọ̀n kó ṣe rọrùn fún wa ló yẹ ṣe rí mi orùgbó ti kí àṣà Allahumma inna nas'aluka al-huda wa tuqa wal afafa wal ghina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 Sáwọn àlékún bàbá, ẹ̀rọ sùn, ọ̀rọ̀ ẹ̀rù, Síjà, wà, àbá àbá àwọn àlékún orí tó ká góńgó, alégóńgó, ò légóńgó báyìí ó ká ní.